ní ìgbà tí a parí báàbù alìgásùn tán báàbù tí yóò tẹ̀lé ní báàbù ṣọ́fà ẹ̀yẹ pé ní ẹ ká ṣe àwọn ìbéèrè ráńpẹ́ sí àwọn ìta àtúnṣe tán láàtọ̀ fún ara tẹ́lẹ̀ èyí jẹ́ kí a tẹ̀síwájú aláàtọ̀ ìbéèrè yẹn ti dá. báàbù ṣòfò á báàbù iná jẹ́ kan nínú àwọn tó ní àkàmù sábà ń kọ́ báàbù ìmọ̀ àbàdà. àṣòfò àtò bìdómi ṣe ọ̀sùnkún mẹ́ta ẹ̀pẹ́ ṣe yìí ó gbàdúgbò fáàkùn ó gbà ṣòfò àtò. wà ṣáfùrù ìdáǹkò ìṣáfùrù wọn náà ni advance nǹkan méjì ṣáfùrù nǹkan méjì ọlọ́ni wà ṣáfùrù alùwàdà wọn ni kọ́sìmù ní orí ìdákejì fún ẹ̀yọ̀ kan. بيأكل جرى وكان فإذا دممت فردا إلى فرد فقد شفعته أنت كما جاء توفي كتلي بي وتتو دي لقنا يعني ودي لكن جمع يشفع وتو كراكا كان توفي كتلي ودي شفع ينمى لكي wítìrí wa òun ní ìrìnàkẹ́ ẹ̀yọ̀ kan أمنعون اشتركوا في الشفعة كبيرة الشفعة ذلك لأن الشافع يضم حصة شريكه إلى حصته شفعة تعطيه كل إلى ثلاثة أيام ذلك الشفعة أنت لكي sharik torí pé aṣáfẹ́ yẹ̀dùnmù ìsọ̀tà sharik lílà ìsọ̀tì ẹn tó jẹ́ sharik fún yẹn pátínà fún yẹn ẹjọ́ ní nǹkan òun dádó wọ́n dádó náà lẹ́bí jẹ́ sharik alágbàkẹgbẹ́ òun wá fẹ́ gba ìpín tiẹ̀ mọ́tì rẹ̀ níta méjèèjì bá dé ọ̀kan làá tó gbogbo di ṣòfò à ọ̀ṣòfò àkókò tó la kọ́ ala àtàmọ́lùk ìgbà mi ń bẹ à ń lo ṣòfò à gbọdọ̀ pé nípa gbà lérò ní àtàmọ́lùk yẹn pé ó náà ṣe nǹkan kéèyàn ní nǹkan kéèyàn ní nǹkan. wàhálà ìṣèṣọ́ tó mọ̀mọ́lọ́ka a tún ń lò fún ìpín nǹkan téèyàn ní àjọ ní nǹkan ìpín tẹ́niyẹn yẹn nínú èdè tàtàrífò àṣàrẹ̀ á gbọ́dọ̀ bá ní kí ní jẹ́ ṣúfú àtàfẹ́kọ̀ nínú ẹ̀sìn kẹ̀kẹ́ náà ń pè bẹ́ẹ̀ ní alẹ́ lè máa nẹ̀lẹ́ àwọn tàbá ní ká pè ní ìtumọ̀ àkọ́kọ́ nínú mílíọ̀tà àkọ́kọ́ wáyé àlùmọ̀rọ̀ dàpọ̀ àlùbá orí nǹkan àgbàlérò nínú báàbò nínú àtúmọ̀ àkọ́kọ́ tá a síwájú kékeré ẹ̀mí nǹkan òun la gbà lérò wí. hiya ìfẹ̀sọ́kù sharif ìtìbá ìfẹ̀sọ́kù sharif ó ní kí sharif fatna olùbákẹ́ bá ní kẹ́gbẹ́ kó gba ìfẹ̀sọ́kù sharif ìpín tẹ́lẹ̀ náà mímọ ní ìtàkọ̀lá ìlé yìí bí ìwádìí máa lè nǹkan tó lè bọ́ sọ́wọ́ tiẹ̀ pẹ̀lú owó tí ó fi di ẹjọ́ nílẹ̀ ẹ̀sìn ẹjọ́ jogún rẹ̀ ẹjọ́ nípìn àwẹjọ́ ní nǹkan papọ̀ kẹ́ríkà pé kó di ti ohun nìkan kó wá fẹ́ nìkejì rẹ̀ nìkíni lówó pé ìpè tiẹ̀ ló kọ́ ta ilẹ̀ tẹ́jọ́ ni yóò bá di tuntun nípa mi tẹ́nìkan táǹkọ̀ ìṣòfò àná wọ́n lẹ́nu máa ń nẹ̀ sáà ní ẹ̀ka ìpẹ́tùmọ̀ ẹlẹ́ẹ̀kejì ní afẹ́fẹ́tù fèrèsẹ́yìn bá ní ìfún ìtìyàn tó ní tí wọ́n jẹ́ ìtumọ̀ ìjúzù ní téèyàn gbà lọ́wọ́ ẹnì kejì rẹ̀ ẹjọ́ níní wọn gbà kó kú dìpọ̀ ètè mi àgbàrá ṣàlàyé ẹ̀wọ̀ ní fẹ́ǹgbàtọ̀ ní fẹ́ tà fún jẹ́ kí mi ra gbogbo àti péjẹ àti ìpéjẹ nínú kẹ̀kẹ́ rà pọ̀ mọ́tẹ́ èmi kó di kíní kó di tèmi nìkan. ọ̀ṣùfọ́ tó sàbítà tó lè sọ́nà ẹ̀rí wà fún ṣùfọ́ à nínú súnà anábà muhammad sallallahu alaihi wa sallam hadith wà lórí ẹ̀ wa ijma al-ulama ẹnu àpapọ̀ lórí ẹ̀ wa yaktabiha al-qiyas tó bá tó ká gbé sí qiyas náà àtúrẹ̀ tó bá mu tabani ẹ̀rí wà fún un súnà hadith wà fún un sọ wà fún al-Qur'an tó bá ti wà fún un súnà ó ti wà fún nínú al-Qur'an torí pọ́nà ní tánà yorùbá mú wa fún àwọn àtàkùn ọ̀rọ̀ fún ìṣàkóso sọ̀rọ̀ yàtọ̀ àwọn ọgbà lẹ́nu pé àkàrí náà kò kàtó gbé kẹ́kọ̀ọ́ ṣe fún àwa ṣùgbọ́n èrí rẹ̀ wà ní kọ́lá ní tó bá tọ́rọ tí ní tánà ìgbà tí mo wá ẹdígé ní ẹ̀tẹ̀lé tó bá ní ẹmọ́ ìṣẹ́ ìṣẹ́ أما السنة فحديث الباب وغيرها ẹ̀rí rẹ̀ bá ló wà ní súnmọ́ náà àwọn àdínkù wà ní báàbù ìsáàmù àtàkùnra wà رحمه الله تعالى أن ما كان عوضه بالمال ففي شفعة بالإجماع أن تعلف ودي تاجون تعلف يلو بيأكل كينا كبوتي كمي أووا أين كتب عليه بشفعة حكمتها كل كتاب عليكم أن لما كانت الشركة بالعقار يحصل منها أضرار عظيمة ẹgbẹ́ wọn ti mọ̀ pé bàbá jọ ní nǹkan bíi property ìlà àkọọ́rù bẹ́ẹ̀ ní àgbẹ̀dẹ́ ní bíi sáwọ́ kankan ní àkọọ́rù bíi àwọn nǹkan tó ṣe mú bíi ilẹ̀ bíi ilé wọ́n ní ìnira máa ń fábà wọn wà ń bẹ̀ lọ́pọ̀lọpọ̀ ọgbà ọmọ ṣáàkì ló jẹ fíìmà àti àwọn ìṣòro kan tí mo kọ́ ní wàhálà pàtẹ́tù ló mú dàtò ṣàrá káti fi ìhá ìjọ nìyí ẹ̀mí rẹ̀ ti mú ń kù níta ìjọ ni ó lè mọ́lẹ̀ lọ pé ti bọ̀rọ̀ ní ìgbà mi fọ́ra tó ṣùfà tó aláwa pé olùkìyà lè sọ̀rọ̀ agbẹ́ta wá gbé tó kìyà ta ìjókòó mọ́ ẹgbẹ́ wa náà kẹ́nìkan gbogbo ní ẹ̀dọ́ abẹ́ dúkìá ti fi ọlọ̀ láti gbàgbọ́ sí ìtòbọ̀ mọ́nu ẹ̀rọ pé ilé tí yẹn mẹ́jọ tọ́jọ́ ní àbí tó wá ti tẹ́lẹ̀ kan ìgbà náà rí kọ́ńtúrò dáadáa àyíwá torí kò ní mo fún ààrẹ wà lá gbígbà pé yẹn منفعة عظيمة للشريك الشافعي ẹni كي gba يكون ẹni tí wọ́n jọ ní lọ́dọ̀ ẹni tó fẹ́ rà ó jáfà ní fún ẹni tá a jọ ní ìpín ìrìnàjọba yìí ní nǹkan wọ́n rò pé àbá fẹ́ sàpèjì wọn nínú ilé tá a jọ ní àbílẹ̀ yìí káàbẹ̀ lómi ìwà tó tún mọ́ dájọ́ ọ̀rọ̀ pé àfáàdé bá fún mẹ́ta àfẹ́kí ní ẹjẹ́ mi fún ilé kí mi ta àjọ ní kójú kíní tí mi nìkan tó jẹ́ ṣùkọ́ àyè. ẹni láǹfààní pé káàbẹ̀ bẹ́ẹ̀ lómi ta àmọ̀ ìwà lọ. ojú tuntun ni yóò tún jẹ́. tí bá tún lọ iná pé ṣùkọ́ ìgbà fún yẹn lágbàá ṣàfà ìgbà fún yẹn ṣì nígbà tí mo gbọ́ pé ìtajọ ní rẹ̀ pé mo tà pé ni ẹni tó jẹ́ bẹ́ẹ̀ sọ yẹ kó rárá níta ni ẹni tí wọ́n jọ ní. tó ń gbà tó ní íńtírẹ́sì wọ́n ní kéèyàn gba ìpín yìí lọ́wọ́ pẹ̀lú iye tó fẹ́ rà lọ́wọ́ ẹ àlùmọ̀ṣẹ́rí tó fẹ́ tà fún ó láǹfààní fún lìṣẹ̀rí kìṣáàfẹ́ fún ẹni tá a jọ nìkan tó ń kúkú ní kó ṣe kí ni kó ń rà ẹgbọ́rọ̀ ìtumọ̀rọ̀ ẹ̀yẹ ẹ̀mí ìjọ ní nǹkan wọ́n á fẹ́ tàkùn ètò ẹ̀ kẹ́ni tó ń jọ ní nǹkó ra ó láǹfààní ju ẹlòmídùú rẹ̀ rà ọ̀dá fún ìgbọ́ra rẹ̀ tẹ̀lé ànìkú yóò tó jẹ́ pé ilé ìlàkùnrin ti àwọn nǹkan tó lè bí ìnira wà níjẹ́ ká lè ti dáhùn. ẹ̀rọ ọ̀dọ́kẹ́ yẹ́ lẹ́hàkùnlùbá ìwà lọ́ṣẹ́rì ó lè kan ẹni tí ó rà ó ó sì lè kẹ́ńtó lé kíni tó fẹ́ ta fún mo ti rò tó fẹ́ ta fẹ́ ní náà ní pẹ̀lú ní àti ti yóò fàkúlù ni wọn akọ̀bà akọ̀ kámínà gẹ̀rọ̀ ẹ̀rí ó ní ìdúgbò tó pé ní wọ́n ta báyìí nkàlùkò gbẹ̀kọ̀ tiẹ̀ tí يعلم أن الشفعة جاءت على الأصل وفق ووفق القياس nígbà tó gbé tó jẹ́ ṣọ́fà ní ẹ̀sìn àwọn ọ̀pọ̀ tó bá kún lè ẹ̀sìn mú ní tí ó sì ń tó tako alìmọ́mù kọ́ yìí ní nítorí àṣọ́fà àtàkọ̀rọ̀ rẹ̀ yìí àmì nà á ti ṣẹ̀rẹ̀ àti wàá lè ká nínú dáadáa ṣẹ̀rẹ̀ àwà yìí nínú déédéé tó wà ń bẹ̀ wà kìí àmì àbí bímọ kọ́lẹ̀ ní ìbàdàn àti pé ṣẹ̀rí àwọn àyè àwọn kẹ́kọ̀ọ́ bá ní àǹfààní fún wa ṣẹ̀rí àwọn ọmọ ń ṣe lẹ́tọ̀ọ́ fún wa nínú ẹwà ìsìláàmù ni àwọn nǹkan àǹfààní ìsìláàmù ti lẹ́ àwọn nǹkan ní ìsìláàmù ìrọ̀rùn ní ọlọ́gbà tó wánà wátàlá mú afọ́n wa mini ha ẹni náà rẹ̀ ní pé yóò dàm ánà sàháyùn ìsìkọ́ọ̀tì ha mùnáàkìdùn lè ha bàl màánà àlẹ́bí kọ́sídà òṣàríhù pọ̀mùdọ́rù la ẹni tó dábàá rí pé sàháyùn bẹ́ẹ̀ máa ń dẹ́tẹ̀ láti dá òfin ṣùkú àyídánù ìdí ṣeun ó takò ìpínlẹ̀ ẹ̀sìn ó ti takùn tí ọlọ́mà sọ́nà àtàlá tó ṣe lẹ́tọ̀ fún àkọ́rà yìí takẹ́ ìtumọ̀ rẹ̀ ni pé nígbà tó fẹ́ ta kó tiẹ̀ mọ́ jẹ́ kí ẹni tó jọ ní ṣe kí ni ó mọ̀ ìfẹ́fẹ́yà ọ̀fẹ́ bá níjà ní tẹ́lẹ̀ ọ̀fẹ́ kó bẹ́lẹ̀ tí ìfẹ́ wà ló gbé ẹlòmíràn wà ó ti gbà wọn. sáfẹ́ tarú kẹ́lẹ́ fẹ́ jẹ́ àmọ́jọ́ mú síra wọn kó fi lu ẹni yẹn ìyẹn náà ní ìpínlẹ̀ àbáyọ̀gbọ̀ gbogbo ọgbọ́n tí yẹn ṣe tí ń dọ́gbọ́n láti ṣe ọ̀tò òfin ṣùkú àyè tó tàbí ní ẹ̀sìn wa wàṣáré òkú lò xẹ́rù wàbà wà gbogbo tó bá ti lọ́wọ́ ní òṣèré àwa gbogbo ẹ̀ pátá òwúrẹ́ ló wà gbẹ kí wọ́n ní ìdájọ́ ilé tí wọ́n á mímì wọ́n lọ gbọ́ yé bẹ́ẹ̀ ọlọ́run tó gbófin kalẹ̀ ó mọ ohun tó oníṣe nǹkan ló fi fún wa àbíkó yẹ kébẹ̀ ní kí ni wá èmi ìyẹ wọn wá. fàlàyámù ìlà àbìnà tùkà mílù mọ̀sùláhátà àrùdà mi máa tẹ́kùmùlù mọ̀sùláhátà ọlọ́run ti ní ṣe nǹkan ló fi hàn bóyá àǹfààní pé síbẹ̀ أو تزيد مصلحته على مصلحته sábàtẹ̀ ní ìnira là ń bẹ àǹfààní ẹ̀ pọ̀jù ìnira lọ látòjú ogun jíjà ń sìn ìnira là ń bẹ àbí òsì fún àmì ẹ̀dùnmọ́ àǹfààní ẹ̀ pọ̀jù ìnira lọ. àǹfààní ẹ̀ làwọ̀ àwọ̀ là ní ìnira kẹta mọ́. wàlá ìdí àkúlà àmà fíjì mọ̀dọ́ ọdún kàmílà ètò ìsìn ní kọ̀ọ̀kì kọ́mọ́ ẹ̀mọ́ ìṣẹ̀lẹ̀ yìí o àbíkọ́jẹ́ pé ìnira ló wà ń bẹ́ẹ̀ ẹ̀rọ ẹ̀kọ́ wa ní kínáfì ìgbàgbé ní àmọ́ṣe báyìí. ìnira ló máa ń bẹ ìnira yẹn gbà mí yóò rìn jọ ẹ̀mí kò sí ní ìrìnàjò wa kò rẹ sí ọkọ̀ ní wípé ọ̀ní gbà pé nǹkan wò dá ọgbà wò kò dá ni. lórí gbogbo nǹkan mi ló jẹ́ nira làákùn lórí báyìí. ṣùgbọ́n ètò tó gbé lẹ̀ pé nira wọn ti fún wa. أو مدرته ومفسدته تزيد على مصلحته àdúgbò jẹ́ pé ní nǹkan tó fi pọ̀ fún ẹ kó jẹ́ pé ní ìlera tó wà mẹ́ àti àwọn àìdá abẹ ó pọ̀ ju àǹfààní lọ. àwọn àpòjú yóò wájà kẹrẹrẹ ẹlòmíì tó wájú fífẹ́ ní ìlera àwọn àǹfààní kan sí kejì ó kẹsì mu. pẹ̀lú àǹfààní náà wà mẹ́ẹ̀ kíkà sọ̀rọ̀ òṣèlú ìṣẹ̀lú àmọ́ ṣe sábà ní òṣù bẹ́ẹ̀ ni àmọ́ tó wọn bẹ́ẹ̀ tí ó débẹ̀ tó di ìdàkudà ńkọ́ àbálù wọn bẹ́ẹ̀ tó tọ̀ wọn lẹ́nu ìgbà ètò ọ̀rọ̀ tó wà nínú ẹkú wa lóru dúró bí ẹ ṣe àwọn ètò òní ṣe tó pọ̀ jù lọ ńkọ́. ètò ìlú jẹ́ ìnira ìnira ẹyọ kan ó lè pa sí ìdí àǹfààní mélòó àǹfààní mẹ́wàá ọlọ́ni àlóhùn náà ká ní làkàmúrò wà ní ẹgbẹ́ wọn bẹ̀ẹ́ léèrè nípa ọtí mímu àti ẹsẹ̀ títà kólífì yìí máa ìtìmù kẹ̀bí ẹ̀ tó fún wọn pé ní ẹ̀ṣẹ̀ wà mẹ́ tó tóbi ẹ̀ṣẹ̀ wà mẹ́ tó tóbi tó tóbi wà mọ̀ náà fi òlì náà àtàwọn àǹfààní àǹfààní wọn wá ní jámù ẹ̀ṣẹ̀ wà mẹ́ ẹ̀ṣẹ̀ mélòó bí wà pé ọ̀kẹ́ náà lẹ́kẹ̀rún yìí pé ó tóbi ní pàmò náà fi ìrìnlẹ̀ náà ṣùgbọ́n mu àwọn àǹfààní jẹ́ kíni wọ́n wà ń bẹ àwọn ẹ̀yẹ pọ̀ wà éṣe mú humọ́ akbar ní nẹ̀fọ̀ ẹ̀hìn mọ́ ẹ̀rọ adé ẹ̀sẹ̀ ọ̀kẹ́ tó wà ń bẹ ó ti jẹ́ kíni ó ju gbogbo àǹfààní bẹ̀ náà ìgbé ẹlẹ́sìn ẹ̀sẹ̀ tó bá ní nǹkan ò dáa kódà kí lákà ìjẹmọ̀ yẹ ká àǹfààní máa àǹfààní máa kò tó ìnira tó wà bẹ́ẹ̀. فتبارك الله أحسن الحاكمين nínú ọlọ́run tó jẹ́ ọgbọ́ ọlọ́run ọba bẹ́ẹ̀ fún ọlọ́run lọ́ba tí ó mọ̀ ní ṣe òfìtọ́ náà bá ti ṣe ní àyíyẹ wò wọ̀lá òyà sọ nínú òfin tí wọ́n wà nù muamalat náà nìkíni àṣùfọ́ àtàǹsọ̀rọ̀ lọ́rọ̀ حديث على تصدر عن جابر بن عبد الله قال عن جابر بن عبد الله رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بالشفعة في كل ما لم يذكر فإذا وقعت الحدود وصرفت وصرفت الطرق فلا شفعة متفق عليه واللفظ للبخاري وفي رواية لمسلم الشفعة في كل شرك في الأرض أو ربع أو حائط لا يحل وفي لفظ لا يحل أن يبيع حتى يعرض على شريكه وفي رواية الطحاوي وفي رواية الطحاوي قرر النبي صلى الله عليه وسلم الشفعة في كل شيء ورجاله الاستقامة hadisi kan náà ní kí n fẹ́ pa bí ẹ̀ka mẹ́ta kẹta bá máa ń tó kọ́ báyìí ń gbà ní ìpẹ́ ẹyọ kẹ́yìn òkúkú ni ọ̀rọ̀ tọ́jọ́ sọ kẹ́kẹ́ náà ọyẹ pé ní bóyá kẹ́ni náà kẹ́kẹ́ wà ní ilé tí ó ti nu ẹnì kejì pàtọ́kọ́ ti jáde ní màá tọ́lá ọ̀gá làwọn ìgbìmọ̀ kọ́ ni kọ́lọ̀ Rasulullah ìfọ̀rọ̀ ọ̀sánná ní ṣẹ̀fà fúlànìbí dájọ́ nípa ṣùgbọ́n àti àǹsọ̀rọ̀ ọ̀bá mi. fèkó lè máa là wọ́n kà gbogbo nǹkan tó bá gbé tó bá pé tí ẹnìkan àfẹ́kẹ́gbẹ́ ẹlẹ́gbẹ́ gbé mi wọ́n jọ. wọ́n ìgbà wọ́n kà sí ìṣòro òdì wọ́n yẹ tí ń kálukú ti ní bá ń dèrè sọ́sì máa lá kálukú tálá láti máa gé ní aláàrẹ̀ ọ̀sọ́rẹ̀ pàtàkì tóró wẹ́n ẹ̀sìn láláàrin kò ti dáhùn fọ́là ṣùfọ́ á kò sí kíni mọ́ńgbà ṣùfọ́ á àdéhìí mùsàfà kan àní èyí wà nínú àlùkòkárì àti mùsùlùmí ṣùgbọ́n láti ìlú ilé àkàyé nínú kí ló wà nínú bùkárì ẹ̀rọ ìwáyà tó ń sọ pé ní الشفعة في كل شرك في الأرض أو رضع أو حائط أنا شفعة مواي نبيل من يعني جدد أو رضع حبيل يجوز يعني بوله أو حائط أبي فرد àbọ̀gbà kàtùbà tó dábàá mọ ọgbà yìí káǹkà wí ni tó wà lóye láàyè ìṣòwò wàpè láti láàyè mọ́nà kẹgbà pé láàyè ìṣòwò kò dáa tó àbí kò dáa ìkàkẹ́ láàyè ẹ̀dì kò tọ́ àyè bíi a lẹ́yìn kẹfà pé tiẹ̀ hàtà yà àrùbọ̀ àlàáṣẹ́ lẹ́yìn tí tí ó fi lọ ta ní ẹni mẹ́jọ ní tó sọ mẹ́ta tó ní nítorí tó fi lọ torí pé tí ó bá fẹ́ rà lọ́jọ́ ṣe fàánà ẹni ẹ̀dá yìí tó lọ pé ta ní wá ara fàánà ìyẹn àlèmọ́ fi kọ́ yìí nǹkan pé tí ẹ bá ń dé tí ó fẹ́ kẹ́ni ẹ̀ ẹ̀ bóyá kó mọ tó gbà tẹ̀lé yóò tẹ̀lé àpò ká ọ̀dùn wá sí níbi èmi ṣe gíní èmi mú pé tèmi nìta. àfihàn ìwádìí àti sọ̀kàwé ọ̀nà gbọ́dọ̀ ọ̀nà bí ọ̀nà sọ́lá ń ṣòfò àtúnṣe kó lè ṣe ọ̀nà àmì ọ̀nà sọ́lá ó dájọ́ pàtó ṣòfò àlẹ́ wọn fún un ورجال الخطاب àlàyé lórí hadith yìí ní àti ṣẹ̀rí àtọ̀lùfàkìmọ̀ ṣẹ̀rí àtìláàmù ìṣẹ̀rí àtọ̀ ṣẹ̀rí àwọn tó yé wà tẹ̀lé ọ̀rọ̀ ṣídà ṣẹ̀rí àtútọ́ jẹ́ àti lè ṣọ́ àtìláàmù ṣẹ̀rí àtìláàmù wá fi òdodo lélẹ̀ ní wọ́n bá níta ní gbẹ̀tọ́ fún ni níbo láti rẹ́tọ́ wá gbà nínú ṣẹ̀rí àtìláàmù gbogbo táwọn yẹn náà gbélé kẹ́kẹ́ àwọn ti jà fẹ́tọ̀ ní ẹnu gbogbo ìṣẹ̀lẹ̀ àtàwọn gbélé wọ́n ń dun àwọn yẹn lẹ́tọ̀ wọn tó bá gbé fún àkàn kó mọ̀ ṣe pè fún wọn bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ wọ́n ń ṣẹ̀lẹ̀ àti láwọn gbé kálukú tó obìnrin ẹni ayé àgbẹ̀kọ̀ wà látọ̀tà lọ náwó máa bá bẹ́rẹ̀ lọ́wọ́ bí ìbádọ́kún alábàádì lérò jáde nà sí gómìn mọ̀tẹ́sàbù wàlí nìsáì nà sí gómìn mọ̀tẹ́sàbù pẹ̀sẹ̀ alùlọ àbùsàbù. wọn kálukú wọn ẹ̀dẹ̀gà oúnjẹ ní kejì ọkùnrin ó agbóhùn obìnrin àti agbóhùn lẹ́tọ̀ọ́ kálukú tí ó bọ́ sí lọ́wọ́ ẹ̀tọ́ òbí tó bọ́ sí lọ́wọ́ ẹ̀tọ́ ọmọ tí ó bọ́ sí ọkọ tìyàwó ti olórí ìlú tọmọ lẹ́yìn tí mo láti rí jẹun ìṣẹ̀lẹ̀ àti ìlànà tí ká máa polongo fáwọn èèyàn rí ká máa mọ ìsìlámù ká máa fẹ́ ẹ̀tẹ̀ sáǹpù fún ọgbẹ́ ìyẹn ẹ̀wò fún ìsìn ìyẹn ilé ẹ̀wò tó ń ṣe báyìí tó ní ń bá mú ẹ̀wò ti Japan ẹ̀wò ti Amẹ́ríkà ìgbẹ́tòfin ìsìlámù déédéé náà náà bákan náà wàwá bẹ̀rẹ̀ àbẹ̀ ṣẹ̀rí àyẹ̀wò ẹ̀fìn déédéé nílẹ̀ wàlìdá fún ìṣàr ọ̀tọ́ra bákan náà bẹ́ẹ̀ gbá kúrò lẹ̀ aburú àtúnyẹra lè tàkíkì ádàl màánà sáàmì kẹrin ní kúrò mùsùlùmí wà káàmù àdìlà láti lè wá mú àwọn èrò dáadáa yìí ṣẹ́yìn. islam wa fi pé àwọn ìlànà àtàwọn òfin tó ṣe déédéé lẹ̀. الشركة في العقار في العقار تسبب أضرارا كثيرة ẹni kájọ mọ́ kópa kájọ ní nǹkan bí àwọn property bí ilẹ̀ bí ilé ìmọ̀tàbà bí wàhálà púpọ̀ bẹ́ẹ̀ ni àbí ẹ̀kọ́ inú kẹtọ́ mọ́tàbà bí wàhálà ní oṣù kẹtọ́ náà mélòó kan ní ilé gọ́ọ̀mọ̀ ìjà ìmọ̀ bí wàhálà وتولد مشكلات كبيرة مشكلات كبيرة بين شريكين أو شركاء أما دعوة على اللي لقلق لا عليه يعني أما تجدك والكسبة الشاقة كذب بعمل لجنرا وربما سببت ضررا إذا توزع العقار إلى قطع صغار láàyè sàfáàdì mẹ́rin ha ìgbà mi bẹ̀ ń jẹ́ bá pé gẹ̀rẹ́ ló bá dàbí kéékèèké bíi sláìsì búrẹ́dì tẹ̀lé lórí tẹ̀lé ṣàǹfààní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ kọ́ ilẹ̀ ìkà ẹ̀yìn mẹ́wàá lẹ́ni afọ̀wọ́ tó lé kàkẹ́ one plot tó bá gbé kẹ́ni kọ̀ọ̀kan fún gẹ̀rẹ́ tó bá rí àrà ọkọ̀ kò ní yọ pásíjì bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ kọ́ tẹ́lẹ̀ kanú kiri bí bẹ́ẹ̀ tẹ̀wá padà kú lọ́wọ́ ta ní ṣéyẹ kẹpẹrẹ yóò já ń fà nígbà wọn. ìwọ́n wà tí ẹ̀yin méjọ ní ìkẹtọ́ ní wàhálà ìmọ̀dá ló pọ̀ wàhálà àbúrò mi náà pọ̀ ìmọ̀tà pé tèmi tọ́ba kú ta bẹ́ẹ̀ ni wàhálà tó kọ̀ntínì ní àdúgbò kọ̀ntínì torí bẹ́ẹ̀ ilé ìlẹ́tù wọn ní ẹ̀yin méjọ náà bóyá ẹ̀jẹ̀ mi àwọn ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ wàá mọ̀ ni. ìyẹn ló bá tẹ́ sọ́wọ́ bẹ́ẹ̀ sá sí ìpín rẹ̀ báwọn tó dáa tó kó dédé ni kó fi lọ àwọn ẹ̀yọ́kù nítorí pé ìgbà alikisima tó sáà kọ́ pípé yóò jẹ́ gidi ìnira ní tó lè kàní àti kí nǹkan yẹn kéré ẹgbẹ́ tó bá mú tó kálukú fún gan púpọ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ ọkùnrin márùn-ún àbí mẹ́fà àbí lọ́jọ́ gbóhùn lẹ́ ápùlọ̀tù lọ́dọ̀ bàbá wọn ẹ̀dá gbogbo rẹ̀ lè lẹ́kọ̀ọ́ irú yẹn máa sọ̀rọ̀ pé ẹ máa jọ di sẹ́ríkà wọn lájọ máa ní lọ́dẹ̀ àti kálukú bá yọ pé òṣèlú mi níta òṣèlú mi níta ṣùgbọ́n kó tó wàhálà wà kó tó wà lọ pẹ́ lómi ìwà ẹ̀jẹ̀ èmi èmi ò dùnmọ̀ nígbà èmi máa ń lò lẹ́nu tẹ́tẹ́ máa ń lẹ́nu ìgbà tó yọ kúrú mẹ́rin ta ayé kálukú mọ̀ kẹ́nìkẹ́ kálukú mú ìwà kó wà ẹni bẹ́ẹ̀ pàkẹ́rẹ́ tó bá kéré wàtán kó tó kéṣù mẹ́tò kì í mẹ́ta ha pípín yẹn gan tó lè ní kí mọ̀ báyìí rẹ̀ kẹ́ni nǹkan bóyá lẹ́nu àbí alẹ́gbọ́ apnọt àbí ó jẹ́ wá kéré pátákọ́tà nígbà tó yẹ kó pé bí ọmọ ẹ̀rọ amúṣẹ́ ní kí ni a pè ní apọ̀t àlọ́dún pé ẹgbẹ́ mọ̀lẹ́dẹ́gbẹ́ra ẹ̀kọ́ ní ní ìgbẹ́mú èsì ká máa sáfọ́ bẹ̀rẹ̀ kẹ́rẹ́ káfí afọ yóò jẹ́ kí máa nǹkan oko. lílo àṣúrẹ́ àti ìṣòfò àtú lè tàkálù sí mi ṣẹ́rí káfí wà àtọ̀rọ̀ ìta kúlẹ̀ kí èèyàn bá fún mi bá káàsì tó nǹkan báyìí tẹ̀lé gbígbé kalẹ̀ pé káàsì ìṣòfò à bí àtàlẹ̀ sọ̀rọ̀ lọ́nà tó rọrùn wà á dà ní manhaj nílànà tó dá tó sì jẹ déédéé ẹni hafal hadith hadith baka wọn àwọn ìfẹ́ fi kúbọ̀ ti ṣùfọ́ àti wa mọ̀ṣùlù ìyàdìlá sábà ní asúlù fún asúlù asúlù àwọn àfáàlù ní tùmọ̀ tó pọ̀ yìí tí ó bá mú bẹ́ẹ̀ ni ẹ̀sìn lẹ́gàláìsẹ̀ ó kò fẹ́ àdéhùn lọ́jọ́ mi. ọwọ́ mọ̀sálà dẹ̀lù ìjìmọ́ ìyàdẹ̀dà ẹ̀rí ìjìmọ́ wọn àfà gba ẹni wọn kò fẹ́ tó fà tó wà ẹ̀sìn àdéhùn náà ló wọ ẹ̀yìn afárá sí. bákan náà sọ́dẹ̀lù àdéhùn sẹ́báwo ìbẹ̀rẹ̀ àdéhùn yìí يشير بثبوت الشفعة في كل شيء حتى المنقولات ọmọ ìlú gbogbo ìgbẹ́ra ilé ṣúgbà lórí ẹ̀kọ́ láìkẹta lè mú fún ẹbí mọ́tò àbí nǹkan ní ìfọ́ yàtọ̀ sí torí tó lọ́wọ́ bẹ̀rẹ̀ àti ìṣẹ́ lọ́wọ́ bá ẹ̀nà lọ sọ́nà kọ́nà bí ṣú fún àti ìṣẹ́ kó ní mọ́rin làwọn olùkà gbogbo dábàá tó kó pépé lọ alábẹ́yà àti lábẹ́yà ti lábẹ́ ọdún ṣú fún àlèrò agbẹ́sì fún ìyẹn kó gbogbo nǹkan sínú àti property tó ní tó dó bọ̀rọ̀ gidi lọ́yẹ̀ ààyè kan méjèèjì láàmú ọlọ́wọ́ sábà wo bí àdìsí ti gbẹ́ ń bẹ̀rẹ̀ wà á mọ ààfin ìwé tó bá wọ̀ parí rẹ̀ fàyò hadidu madilulu ha bìnnà àkọ́ ẹni ìtọ́ka àdìsí yẹn ètò ìtọ́ka sí ni pé àwọn ìfúnfẹ́bú rọ́pàtù kí ni parí àdìsí àdìsí sọ pé ní fáìlì àwọn àkàtúntò lóòrùn ọ̀sọ́rẹ̀fàtì gbẹ́rù fàlà ṣọ́fà ẹgbẹ́ bá tí kálùkù ti ní báńdì ìyẹ̀ tí kálùkù ti pé láti lànà sí òṣè ṣúfọ́ àmọ́ ẹgbẹ́ bá lù kó bá pẹ̀lú wà bá rí kí wà rà àìpẹ́ àwọn ọmọ ẹgbẹ́ ní àwọn ọmọ pàṣípà lè mú fún láti bùkẹ́ sí ìbùkẹ́ ní ṣúfọ́ àwọ̀ náà wọ́n ní sábà wò padà àti ìṣe àárẹ̀ pé àwọn rọ́pàtà lè mú fún mi ọ̀rọ̀ yẹ ti bá wà mílẹ̀ ṣájà tàbí náà àbí bí ọrọ̀ ètò tó wà nù property bí nǹkan tá a lè gbé bí igi ẹ̀yọ́ tó gúúsù igi ọ̀sán àpàtà wà ń bẹ̀ ṣé wàá gbé igi ọ̀sán ẹgbẹ̀rẹ̀gbẹ̀rẹ̀ igi ọ̀yá tó ti lágbájá kápẹ́ sí méjì bó láti igi ọ̀sán gbé àyọ̀ ìgbà mí nǹkan bẹ alẹ́padà pínlẹ̀ láàrin ara ọ̀yá mú àkùtì ẹ̀kọ́ ọmọ làbí but àwọn igi igi ọ̀sán igi kòkó tẹ́ ẹgbẹ́ pẹ́ẹ́pẹ́ jí náà lẹ́jọ́ fún mẹ́ òun ṣe jẹ́ ẹbí nígbà míì àmọ́ ìnira láti fún àbí bíldìn tí ó ṣe wú ẹni ìlà káálẹ̀ fìlà art àlẹ́tì yára ti fi há àṣùfà ẹni ìlà káálẹ̀ fìlà art ẹni táwọn kan yìí bóyá ilé ní ìjìn tó bọ́ níbi ilẹ̀ táyé àti fẹ́ ṣe ṣùfà bákan náà takúnù ṣùfà tó fi làkọ́rin mọ̀ṣọ́rọ̀ المشترك الذي لم تميز حدوده wọ́n ṣùfù àwọn aṣẹlẹ̀ níbi property tó yẹ pé a separate tẹ́lẹ̀ kankan palamtora turku sáà lè pé ibi ti lágbájá ní ọ̀nà tó wọ́n ti lágbájá ní ó ti papọ̀ ẹ̀jọ̀ nínú ní ìfẹ́lá tó dára rí ṣàrá kàtí àlẹ́bí tẹ́lẹ̀ àpòṣẹ̀rí ìfú tẹ́lẹ̀ àpòṣẹ̀rí ìfà yẹn ẹni torí ìnira tó ti bá olùbánikẹ́gbẹ́ tó fẹ́ fi lọ ní pé ọ̀tá fún ìnira ní bàbá jọ mú ìgbẹ́ tó lè gẹ́bá tó ní yóò jẹ́ nǹkan wọn wọ́n ní ìdá múyè ìsàtòkùn ní òkú nígbà tó bá ti fẹ́ fúrẹ́jẹ̀ tẹ́ká lókè máa láàrin àfúrẹ́fà sáàpì lànà sí pé ọ̀nà kan náà ló wọ tẹ́lẹ̀ pẹ̀lú pọ́nà lágbáyà ìkẹ̀kẹ́ náà bá ní wà ọ̀bẹ̀ tí ní kálukọ̀ yóò pé ibi tí èmi kò jẹ́rè ẹni mẹ́ta bá ti sẹpẹ́rẹ́tẹ̀ tí ní kálukọ̀ dá tiẹ̀ mọ̀ tó mọ̀nà tó wọ̀bẹ̀ tó mọ̀ tó jáde tó mọ̀ bí tiẹ̀ mọ̀ ẹni fàlà ṣùfọ̀ à òbí ṣùfọ̀ àwọn ọ̀bẹ̀ ìgbàwá ìdọ́rárí bìlẹ̀kẹ́sìmọ̀ tó yẹ tó ti mọ̀ pé ìdíyẹ kò sí nira mọ́ wàhálà mi ò sì la fáńfà oṣù lé tẹ́lẹ̀ mọ́ fàlùfọ́kùnmí ẹ̀dúnrún máa rìn láti ìlú dánilọ̀ àdàmà ẹni tí dájọ́ bá ti méjì ìdájọ́ mọ̀ ẹgbẹ́ tí ìbá ti sábà ti rí bí ẹmọ́ ńkọ́ kò sí ìdájọ́ mọ́ kí ni ìdí ta ní fúnfà ó fi wà ní ẹ̀sìn lórí kí ni torí kí ni a lọ́wọ́ but ní ìsìn wọn ti wá pín kò sí ra mọ́ àyíká tó ti ti di yẹn mọ́ fàlà fàlà ṣùfà lànà ìlọ pé ní ìdábà ti rí ìdábà ti pété ń kálukú kò sí ṣùfà mọ́ táwọn afọ́jú ìṣòro máa ń mú kọ́ ìdára pé alhukumu yaduru ma ìlàsìlì wujudan wa adama òfin ẹ̀sìn ó mọ̀ ẹ̀fẹ́ ìdájọ́ mọ̀ ẹ̀fẹ́ lórí ìtàbíṣẹ́ lófin tábà ti rí ìdájọ́ ló mọ̀ ẹ̀fẹ́ tí ó bá ti di ẹ̀fẹ́ mọ́ ń kọ́ sí ìdájọ́ mọ́ ìran rìn kí ni ìdílé àbí ń ti torí kí ni àbí ń ti ẹ̀kọ́ aláfàlẹ̀ ọ̀làmọ̀ torí ìlera àìsàn ìjọ tí bá lọ láti bí sí orílẹ̀ tọ́nà bá bí nígbà gbogbo orílẹ̀ àtúgbọ́lẹ̀ àtúrẹ̀ ní máa dé máa tí mo lè kí kọ́sùrù torí kíra ní pé ìrìnàjò torí ìrìnàjò jẹjẹrẹ ẹgbẹ́ ọba tẹ̀lera nínú ìlú tó ìṣe ìrìnàjò kọ ní kí nínú ẹ̀ kó pọ̀ tí ẹ bẹ́ẹ̀ kú oníṣẹ́ kí ni oṣù kọ́sùrù torí ìrìnàjò láti lọ bá gbó plane láti fi sábùjá láàrin wa náà ọba débẹ̀ torí kíra ní ṣe kọ́sùrù wọ́n ti tẹ̀lé ìrìnàjò ń tiẹ̀ ẹnìkan ti nà ọmọ ẹtí tí o ti dé ibẹ̀ ìwọ́n ti kọ́ sínú lọ́wọ́ wọn ti ṣe torí pé torí ìrìnàjò la fi ń ṣe. náà wọ́n wá ló kọ́ ìdá rẹ̀ pé al-hukmu yaduru ma'a illatihi ìdájọ́ ọmọ ẹgbẹ́ pẹ̀lú díẹ̀ ayé pé ló gbàtà wá sí wàhálà tó ìdájọ́ kọ́tìlósì mọ́ mẹ́ wujudan nígbà tá a ti rí ìdí yẹn wàhálà mọ̀ nígbà tá a ti ìdí wọ́n ní mo ti gbádùn rẹ̀ rìn àjò ọgbádùn rẹ̀ ní ọ̀lẹ́ tí wọ́n sọ̀rọ̀ fún ọtí délé bẹ́ẹ̀ lẹ́ni tó ṣe rìn àjò tí o lè mọ́ gbáwẹ̀ tó bá ti délé kọ́ tí wọ́n gbáwẹ̀ rẹ̀ lọ òfin tó kọ́ sí abẹ́ ẹ̀kẹ́ ọ̀tà ìpọ̀ bẹ́ẹ̀ náà lóbìnrin tí ṣe háìdọ̀ lọ́wọ́ ọba ní kí ni ó ti ń gbà alihukumu yadúró máa ń láti wujudan wà á dá máa nígbà tí ń ṣe àìdọ̀ lọ́wọ́ a rí ìdájọ́ pé ilà tí ó fi rúnlẹ̀ sí wà lára rẹ̀ yóò filẹ̀ kò lè kírun nígbà tá a bá rí ilà yẹn máa ń kọ́ ìdájọ́ kó fi rúnlẹ̀ ní kíni ètò ń pòyà náà kírun tó bá fún lọ́wọ́ ara rẹ̀ ètò sọ lọ́wọ́ wa bẹ́ẹ̀ náà lọ́wọ́ ìṣòfò àyè ìdí tá a ní ká fi ṣe ṣòfò àtẹ́lẹ̀ pé nígbà tí kẹ̀kẹ́ bá dábí kálukú mọ̀ tó fi papọ̀ yìí tẹ́nìkan lábẹ́ yọwọ́ kó púpọ̀ èkejì ẹ̀ kó ṣe kí ni kó tà fún torí kí nira tí ó mọ bẹ́ẹ̀ ni àjọ ni kó wà mọ́ ìṣẹ̀lẹ̀ náà nígbà tí nǹkan bá ti à ń pé pé tá a tó lọ kálukú fàlá kí ni fàlá ṣòfò à tó bá fẹ́ tà fún rẹ̀ sí kó sọ fún ọmọ yàrá àbí kó mọ̀ sọ fún ó lè sọ fún ló wá kó báyìí èèyàn lè ra ẹlòmíì náà lè ṣe kí ni kódà torí pé ìra rẹ̀ àti ẹlòmíì kò kó nira bá nǹkan àlùkò ti mọ ẹ ti mọ àlàáfíà. náà bí háàbá látara ìdílé yóò lámù àná ìṣòfò àtà làtẹ́sí tuntun lè járe máa làmúyá fún ìnáka mọ̀rọ́ fún mọ̀ọ́sẹ̀ríkà wọ́n ní ṣùfọ́ àwọn tí mi lè lè fún járe ní bọ́ọ̀yìn fa àbálẹ́gbẹ́ náà bẹ́ẹ̀ tà wọn tó ti mi mú gbọ́dọ̀ kò tí ìrẹ́ lẹ́wọ́ àyà àtìgbà tẹ́ ẹ bá jọ ní nǹkan àpapọ̀ nǹkan àpapọ̀ lẹ́jọ́ ni ní wọn fẹ́ tàpín sí ẹ̀yọ́ àwọn àkúrà ẹni fẹ́ẹ̀ bá jọ ní nǹkan yìí àdínà àlàdẹ́sì lórí lẹ́wọ́ bàbá yá àti ìbáyá lòlùsílá fi ààbí lòlùsílá fi insha Allah ta'ala bá ní rẹ̀ yìí àwọn fanfàdé wà láàrin àfáà lórí ẹ̀ láàpàdà náà ṣe àlàyé bákan náà istudilla bil hadith استدل àlẹ على أن الشفعة لا تكون إلا في العقار الذي تمكن كسبته دون ما لا تمكن كسبته أني wọ́n lo àdúgbò láti tẹ̀lé pé ṣúfà ò bá kò ànímọ̀ rí ilà fún àpárọ̀ lẹ́nu nínú kìnnì kìsìmọ́tò dúnà máa là tó kìnnì kìsìmọ́tò àkà ní ibi tí àdìmọ̀ ló ṣe fún àní nǹkan bá a jọ ni tá a lè pè pé ìta lè pè náà kò ní ṣe fún ni a fún tó kọ́ ṣùgbọ́n ìta sì lè rí pé ni ẹ̀yìn tí ṣe fún àlẹ́ wọ̀ ṣùgbọ́n ìta lè rí pé ẹni ṣe fún àlẹ́ àdìsí ni àwọn àfáà tí wọ́n sọ̀rọ̀ sọ kí wọ́n dẹ̀rí wọn tó rárá tó lọ pé ní fìkólú mọ́ọ̀lá wọ́pùtàm àwòkọ́pùtàm ọ̀fọ̀n ìrìn ìkẹtọ́ ìbá sí ìpín àìpọ́ ìṣẹ̀lẹ̀ ìpín ṣùgbọ́n wọn àti ìpín owó à mẹjọ ní papọ̀ nílọ́wọ́ báyìí kò yàtọ̀ ìṣẹ̀lẹ̀ ìpín ìwé wà tẹ́lẹ̀ sí ìpín ṣòfò àlè lọ́mẹ̀ àwọn alùpẹ́lú rẹ̀ pé ìta bá ti lè rí pín kọ́dà ká mọ́ ti pín ta àpọ̀ ìta bá ti lè rí pín ṣòfò àlè wọ́. أن لأن الذي لا يقبل الخدمة لا يحتاج إلى نفع أن تلقي إنسان بعد ذلك لا يحتاج إلى نفع إذا لجأ الإنسان إلى نكتب ومنطوق فسيات الخلاف في ذلك ان شاء الله ان يوا لوشين بطاطا وهذه روايه لك تاك لك تفسير انا أنا أن الشفعة في كل شيء توابني شفعة وقبول كان أن يقولوا فهي مقيدة بروايات الآخر أخر أن رواية مثل شلائل التي خصت الشفعة في العقار èyí tí òun specialize tó ń bá mọ lórí pé ṣùfọ́ ọmọ ẹ̀sẹ̀ níbi àwọn inú fébúkiri property ẹgbẹ́tẹ́ bá wo sí ìwáyà tó háwí yẹn gbogbo nǹkan láwọn ẹ̀sẹ̀ ti ṣùfọ́ ẹgbẹ́gbẹ́ hadith ní ìtìsí gẹ́bí hadith ìjáàbọ̀ ibi láti ní kọ́ ìdàtàwọn àfáwọn ní olùmọ̀sọ̀ pé yóò ṣọmọlẹ̀lẹ̀ المقيد على على المطلق حديث طحاوي وانتوله بغوغون كان ṣùgbọ́n hadith Jabir takàṣíwájú òde gbogbo dẹ́mọ̀ gbẹ́nà pé nǹkan bí ilẹ̀ bí ilé bí ọgbà ìlú ní ṣùfọ́ àlẹ́wọ̀n àìpé rìwáyà àti tọ̀háwí àti tó gbogbo nǹkan tó mẹ́ni o ó jẹ́ àwọn nǹkan táà lè fẹ́kẹ́ni táà lè gbé kó láyé kan sí ààyè kejì náà náà alẹ́bí tẹ̀túlù mọ̀dátù ṣèrìkàtì àwọn ṣèrìkàtì wọ̀yàtúlù rùhá wọ̀yàtúlù ẹni tó yẹ pé ní ìmọ̀ ẹjọ́ sàtìpọ̀ rẹ̀ ọjọ́ lè gùn lórí ẹ̀ bákan náà ìnira rẹ̀ náà ti lè máa pọ̀ sẹ́fún tó ṣòfò àtìlẹ̀ ìbára tó dára rẹ̀ ṣàráàkà a ní ẹ̀ṣòfò àwọn wáyé láti gbé nira àjọ ní àjọṣepọ̀ pẹ̀lú ìlà òkútó sọ́tò nítorí ẹ̀ lọ fi gbé nǹkan tó jẹ́ sàfún kan fáà níbi ìdẹ̀bí ilé ìtúlẹ̀ mọ́dà ti ṣàrá kàtúfì ha torí pé ìjọ ní rẹ̀ ọjọ́ rẹ̀ lè pẹ́ ẹ̀mí rẹ̀ lẹ́gùn amọ̀gẹ́rù àkọ́ fàdárarù ṣàrá kàtúfì yẹ̀tẹ̀ ẹni kan níta lè ní ìnira tó lè wà mẹ́lẹ̀ kéré tẹ́ bá ní mọ́tò àrí tí mọ́tò bá ti gbóńkọ́ ṣùgbọ́n ilẹ̀ ẹyọ fifty years kó mọ̀ ẹgbẹ́ gíní kó mọ̀ ẹgbẹ́ bẹ́ẹ̀ ẹ̀yẹ kàbí ní ẹjọ́ ni ẹ̀mí rẹ̀ lè mọ́ pé ẹni wà yóò fẹ́ lọ sàkámù sùmínú ìwàsá ilẹ̀ kẹsí rọtí mìíràn kìsímọ́tì àlẹ́tì yíyà fi a ní ọ̀nà bá ti ọ̀nà àbáyọ fáwọn nǹkan yẹn tó bá fẹ́ kó nira bá ó ti ẹ̀kọ́ àbí àlèfà àlékún ẹ̀yà àlẹ́tì látàkàdé ìlà fúnfà tí ó lágbára lọ láti mọ́rí bọ́kú mẹ́ ẹ̀lẹ́ ìníwá lára àṣẹgbọ̀ ìfẹ́ lẹ́ lágbára ẹgbẹ́ fọ́tẹ́lì sí mọ́rúwá ìkádé kíní kátà kódà ilé mẹ́ta lẹ́tẹ́ fi tẹ́fìrì ta ìnira ti yẹ kékeré àbí tó kẹ́ jẹ́ kálukú pé jẹ́ kálukú mọ́ kó tẹ lọ ó dùn pín bákan náà ṣùfà àti akọ̀ wájúbò lè ṣẹ̀fẹ́ ẹni ẹni sáájọ ní nǹkan káàkà fún kó dìpò ìtì ìwọ̀ rẹ̀ ní tó ìjẹ́dẹ̀dẹ̀ ká fún wù mí ni o mo lè mọ́ta fún yóò ẹlọ́kàn òmí kọ́ ìwọ̀ ọmọ ìyá tẹ́jọ ní nǹkan wàlùfùkúkù láàyè ju tòtò ayú ní ẹ̀kọ́ ọ̀fìhà nítorí bá ti jẹ́wọ́ yẹn àìdọ́gbọ́dọ́gbọ́n káfí gbádà nù. fàmín àsùkọ́tọ̀ ha bí tórókìn kàzíbà ẹni tó bá lọ lu ọ̀nà yìí nìke bí irọ́ láti má fún ẹni tẹ́jọ́ ní nǹkan ìnírú wọ̀ báyìí. pọ̀tẹ́mọ̀wé ha ti ń bá fàkọ̀dì bọ́lá máa ń yẹ sàfún bẹ̀rẹ̀tìká bí màṣíyà ara rẹ̀ sàbò sí fún o torípé ní bá ń ṣe tàbí láwùí ní ara rẹ̀ ni ìnira àbòsí lè bá ẹni tó ṣe fún ṣùgbọ́n ẹni tó pa ẹ̀sán àbòsí ta ní ẹni tó sàbòsí ni àmọ́ bọ́lá mú náà sàbòsí fún àwọn alábòsí wàlákì náà ń fún sáhùn yóò ni ní mọ́ọ̀nù ara wọn lẹ́sà mọ̀tò fún tọ́lá ìta máa ń sọ fún ẹ̀kẹ́ mọ́sà gbòsí mọ́sà gbòsí wọ́n rò pé ní ìtúlẹ̀ ẹni tá gbòsí yóò fẹ́ náà là ń jà fún tó bẹ́ẹ̀ tí wọ́n gan ló tẹ́kẹ́lé ló pọ̀ jù fún wọn ẹni tí ọjọ́ lẹ́bàá báyìí tí wọ́n ń dọ́gbọ́n tí ò fẹ́ kí ẹni tán jọ ní lẹ́tọ̀ọ́ tí pé tòun tó lè fẹ́ ta níta ni ó sábà fún ẹ̀rọ ẹni bẹ́ẹ̀ wọ́n fún mi ṣẹ̀fẹ́ mákàní ó kọ́sàwọ̀ sí fún rárá rẹ̀ wàtọ́lá mẹ́sẹ̀fẹ́ à ó tún wá sàbọ̀ sí fún ẹnì kejì ẹ̀ tó fẹ́ tọrọ pé kó ta fún lè ẹ̀rìmọ́nì kí mìíràn hákì ó dùn lẹ́tọ̀ọ́ rẹ̀ ẹ̀tọ́ wo alẹ́dẹ̀ àwùjábà ọ̀gbà ọ̀tà àdàlà ìtọ́lọ̀ ṣe lẹ́tọ̀ọ́ pé kó tẹ́kẹ́ kó ṣe fún kí lábùrọ̀ pé ní ìwọ̀ ni ta gbọ́dọ̀ fún ẹnì kejì wa hadith kan pé wọn mùsùlùmí mẹ́fà ní ẹ̀rí aláwọn jẹ́ pé yàtọ̀ bá gbọ́ àwọn irú òǹkà bá ń gbá mi pẹ̀lú ìgbẹ́bí tó mọ̀ nù bí hadithi ẹ̀ pé àwọn kan bá ń kọ́ gbé mélòó ni méje ni wọ́n tún padà rí ní gbòmí o ìmọ̀ pọ̀ àwọn nǹkan tó jẹ́ máa kọ́ gbé ẹ̀fẹ́ náà pọ̀ kọ́ máa rí àdìsí pé àyíwọ̀ mùsùlùmí mẹ́fà nípa ìwòdélé ìtàn sọ yìí mẹ́fà àdísì ọ̀tọ́ pé gbogbo ẹ̀ ṣe kí ni òsò ètò ọ̀tún pé ìwọ mùsùlùmí mẹ́fà kan wà torípọ́ torí wọ̀ mí ní ìbòmí ara wọ ní pẹ́ńtẹ́ ẹjọ́ ní nǹkan tẹ́ẹ̀sì ìpín tó bá fẹ́ tà ó lóye kọ́ sí kí ni àyà àbíkó mọ́ ti lè fi lọ́pàá ìtọ́ fẹ́ tà ẹ̀jẹ̀ kí n ra ìwọ̀n rẹ̀ ló gbé ẹ̀kọ́ fún arọgbẹ́tẹ́ ló fẹ́ dàdí pé ilẹ̀ ilé ṣe kí ni lè ra ọ kó sàmọ́jì ògbọ́sọ̀rọ̀ ẹni ilẹ̀ mi ewọ rẹ̀ ni tá a gbọ́dọ̀ fún àti tí ò bá ní interest láti rẹ̀. bákan náà wà tààdà àlà ọ̀dọ́ rẹ̀ láà tó bá ń dọ́gbọ́n báyìí láti má jẹ́ kí wọ́n yìí tọ́ sí ọ̀dọ̀ alábàákẹ́gbẹ́ rẹ̀ ó ti tàpá sí àlà ọlọ́run alẹ́ ti ṣàrá àhá lè àìbáyìí tó ti lẹ́tọ̀ fún àwọn ẹ̀rú ẹ̀ fa'asukọtọha bihadina alhiyani láwọn èdè tí a ní kéèkéèké ó sáfá bẹ́ẹ̀ láti gíní láti pàrọ àlọ́ọ̀lọ́ kọlù imam ahmad al'imam muhammadu ni ya haru mọ̀tọ̀ hajjọ́ ní ẹ̀kọ́tù ṣùfọ́ akọ̀ kéèyàn dọ́gbọ́dọ́gbọ́n ó déte láti gbá ọmọ ìyá rẹ̀ ṣùfọ́ tó wọn ìbùtọ́lẹ̀ hakim lèmi àti láti ba ẹ̀tọ́ ọmọ làkejì tó yẹ ká fún tó jẹ́ mùsùlùmí láti bẹ̀tọ̀ rẹ̀ jẹ́ kọ́lá ṣẹ́kùn islam àyẹ̀wọ̀n bẹ̀tẹ̀míyà al-ihtiyal ala ìtọ́tù ṣùfọ́ àtú bada wujubiha la yajuzu bittifaq al náà fáyé ń kó lórí ọ̀rọ̀ yìí pé kéèyàn máa dọ́gbọ́n láti ti máa jẹ́ kí súnkú àwáyé lẹ́yìn ìgbà tó ti jẹ́ ọ̀rẹ́ èèyàn tó ti jẹ́ tọ̀ fún ọmọ làkejì wa tájọ nìkan ká máa dọ́gbọ́n lájẹ kó mọ̀ débẹ̀ àlùmọ́ọ̀mù ìsẹ́mi àsọpẹ́ ní ẹnu àpá kò pé ìwọ̀ ni sàárà àtàjọ nìkan táwa náà jọ ní ẹ̀rí bá àbá nídìí ẹ̀ mọ́ àbá nídìí ẹ̀ ìgbà nídìí wà fẹ́ tàá èpè ní ẹjọ́ ní ẹ náà lójú nínú onílẹ̀tọ̀ sí tó bá kún nìkan kò ní sí nira mẹ́ ṣùgbọ́n ìgbà pẹ́ẹ́ tó mẹ́ di wàhálà mi rú ni pé tẹ́tù lọ gbé ẹlòmíì wá pàápàá jùlọ ẹni tí ó mọ̀ rí ọwọ́ lè mọ́ ọwọ́ ìṣètì lè yàtọ̀ sí ara wọn ìṣètò ìdarí lè yàtọ̀ sí ara wọn ìdí tí mo ń tẹ̀lé ní ìtàwọn ètò wá fẹ́ ta ni pé ìjà lẹ́nu wọn ni àti ẹni tọ́jọ́ ní tẹ̀ ń jà tẹ́lẹ̀ kẹtẹ ń jẹ́ kó mọ̀ ìgbà tó ta tó lẹ́yìn tí ó bá mọ̀ náà wàyí nà mà اختلف الناس في الاحتيال عليها قبل وجودها ẹni lẹ́yìn ìgbà tó ti jẹ́ ọ̀rẹ́ ẹ̀yẹ̀pẹ́ ni ẹni kéèyàn gbé fún kéèyàn ta fún ìwọ̀ ni kéèyàn wọ́gbẹ́ láti lọ fún ṣùgbọ́n bí fún ọkọ́ tó dọ̀rọ̀ ẹ̀yẹ̀ kọ́ ẹlẹ́nu àfọ́kù lórí ẹlẹ́yìn وهو ما إذا أراد المالك بيع الشخص المشروع أن يمضي أن تنين كما فيطع يكون تيأتي ẹnì kejì fẹ́ tó fẹ́ ra rẹ̀ nígbà tó gbèrò tí ò tí ló ń ta wọn wà rọ́ nípa aláwọ̀ láyé ní pẹ̀lú ala ìsọ́tí àti mùsùlùmí wọn ni ẹ̀dẹ́ tọ́ kí n sáà dọ̀gbọ́n láti gba ẹ̀tọ́ mùsùlùmí dánù وما وجد من التصرفات لأجل احتيال الحرم فهو باطلا ẹni gbogbo ọgbọ́n tẹ̀ bá ti ṣe náà láti dọ́gbọ́n sí ẹ̀tọ́ yìí láti mọ́ gbé fún ẹnì kejì ẹni tọ́jọ́ ní ẹni gbogbo ọgbọ́n yẹn náà ní tí ó gbà mọ́ nínú dájú kọ́nù hadith ni pé fi ìrọ́sùn adábìlì mọ̀ṣàrọ́kà ẹ̀sìn ń kọ́ wa ní ẹ̀kọ́ ìbára ẹni ṣe ìjọ dànkà pọ̀ ẹ̀fín kọ́ wa ọwọ́ àna ṣèlíkà ibẹ̀ àrọ́dà ayẹ̀bẹ̀ ànàṣẹ́bà onípẹ́jọ́ dá nǹkan pọ̀ nígbà tí ẹni tẹ́jọ́ nǹkan tó fẹ́ sàkóyè tirẹ̀ fàyà sùnù àyìn yà àrúdọ̀ àlàṣẹ̀lẹ̀ ẹni kejì ẹ̀rẹ́ mẹ́rẹ̀ kó wá fi àrùdọ̀ rẹ̀ sí kó wá fi lọ fẹ́ sàkóyè tèmi ò fẹ́ ra gbogbo ẹdí kíni فإن رغب شراءه فهو أحق به من غيره tó bá ní interest láti ra olólẹ́tọ̀ tí kódà kọ́ bẹ́ẹ̀ lómi tó lẹ́lọ́ bẹ́ẹ̀ dékiri tó fẹ́ ra ìhákì ṣàrọ̀ àwọn ọwọ́ ìbáṣe náà wọ́n lè jẹ́wàá àbí olùbákẹ́gbẹ́ irú tọ̀nàbẹ́ ni wọ́n fún ọ̀nà lẹ́ẹ̀kan ẹjọ́ níwájú ta ta ló nílé ta ló ní ẹlẹ́mọ̀mọ̀ àbí àyíwá irú fún ọ̀nà tí fún yẹn náà iwájú bóyá ìwọ nílé tẹ̀ ọ́ ní ìwọ́dẹ́ nú àyè ìta láàrin ó níbi ta ló lè lò gidi ẹ̀mí ìdí náà ẹjọ́ ń ṣe àlè yẹn yóò ti kú lẹ́fún pé ilẹ̀ ibi tẹ bọ̀tàárì ẹjọ́ ń gba bẹ̀rẹ̀ tó ń gbé mọ́tò síbẹ̀ ọ̀tá pé ní bẹ́ẹ̀ bá tẹ ẹ̀rọ má dì ẹgbẹ́ yìí ó sájẹgbẹ́ tiẹ̀ ẹgbẹ́ yìí ló jẹ tí kíní ó jẹ tẹ̀ ní tèmi tí a fẹ́ tà sí lọ ẹni tí ẹni ṣùgbọ́n bá ti pín tí n kálukú má la rẹ̀ àyíwá ẹni tí ó bá ṣe ẹni inú tí ìwọ alábàágbé aládùúgbò náà tó dá lẹ́jọ́ ni káṣí ti dáadáa sí aládùúgbò tí ẹ ti tọ̀ ara ìṣẹ̀lẹ̀ dáadáa sílẹ̀ ní nígbè ìṣòfò àyè ẹ̀fẹ́ tàǹkà ìpínlẹ̀ ìbídẹ́jọ́ lòsì ẹ̀rù tẹ́tẹ́ sọ pé lágbájá ló ní lérí ẹ̀ka jọ lẹ́yìn bẹ́ẹ̀ lẹ́lẹ́jọ́ ló ti bẹ́ẹ̀ yẹ kó mọ̀ kó bára fún tó bára fún tiẹ̀. àríwá sọ̀tàn náà ní mọ̀ ẹ̀ka láti rí èrò yóò sí ní ìbìjá hátà fọ̀nàntọ̀ anáwó sáyò àrífọ̀. ànábi ìbìrí ló gbà tí bá wá ní mọ̀ ń sàsọ́lẹ̀ fún ká aládùúgbò ṣe dáadáa sí o ṣe dáadáa sí o kí abánẹ́bí àti jíbílò tẹ̀ wá dé kékeré nìtọ̀ aládùúgbò ọba kú ológo ìfọ̀ládùúgbò tó mẹ́rẹ̀ bí ẹlẹ́mẹ́ta mọ́ládùúgbò rẹ̀ lápọ̀tẹ́ ní ẹkọ́ ìdẹ́gẹ́ni kúrò káyí bẹ́ẹ̀ tẹ́ ti pín náà ìyẹn ti tú láti mọ́ wọ́n gẹ́bí èyí tẹ́ ìpín yẹn lẹ́lẹ́lẹ́ ní pé kó lọ́kọ̀ fi lọ ọba fẹ́ tàpẹ̀jọ nínú ẹjọ́ ni ẹ̀rí ara àmì ìgbàgbọ́ ní kájú ara sọ́lá ló gbẹ ń kálẹ̀ yóò lè lè láwọn yóò lè áké fali yókèrè jaarọ̀ ayọ̀ bákan náà wọ́n sọ́fúnra tó bẹ́ẹ̀ náà ṣẹlẹ̀ kẹ́yìn ara bá lè gbọ́n pa àlùkò yẹn sọ́fúnra ìbáni ẹni kí láàrin àwọn tẹ́jọ ń kẹgbẹ́ lórí nǹkan tẹ́jọ ní nǹkan èmi kì í bára ẹni lò lọ́nà tó dà wọ́n yóò dé lómi àfihì wà ṣẹ̀rí kì í àná àṣùfọ̀ á èèyàn gbé kúrò ìyá rẹ̀ wàhálà tó lè wá ń bí ìmọ̀jọ ní nǹkan èyàn gbé kúrò fún nígbà tí wọ́n fẹ́ yọwọ́ jẹ́ kó nìkan ní àfi tó bá ní òun ṣègbè òun fẹ́ ló kú gbogbo eléyìí nínú tí akọ́nínú àdéhùn yìí ni tí ó ṣe káwọn náà kíyèsí torí bábù muhammed láti bá wa yìí kò sí ń nǹkan mẹ́ tí kò ṣẹlẹ̀ yìí ṣe ayé wa nǹkan rẹ̀ dọ́jọ́ nìkan rí inú mi rẹ̀ dọ́jọ́ gbé ni àbí lákòókò ìṣẹ̀lẹ̀ méjì ẹjọ́ ní yàrá kan.

ايش كما قشعنا نعم أن خلاف العلماء أما فاغني أو كنولي أوري أني أجمع العلماء من أفاق ولا تبوت الشفعات في العقارات التي تقسم قسمة إجمع وهو العقار الواقع الذي لا tẹ̀mọ̀yé bàbá iná àdìbá èyí fàlàdọ́ra bá fi kìtìmọ́tì ọ̀nà ẹnu àfa kòkó ṣùfúà ó lè wáyé níbi àwọn nǹkan tó lè pín nípa ètò dẹdẹ gbọ́dọ̀ pín àwọn náà ní pọ́pátì tó pọ̀ ìkẹ́kẹ́wọ́ nílẹ̀ 20 acre látọ̀mí ìlú bẹ́ẹ̀ àdìbá èyí tá máa tẹ́ nìkan ti bẹ̀rẹ̀ ó kẹta lọ bẹ́ẹ̀ fàlàdọ́rọ̀ àtòkùtù mọ́ ti dá bá ti pé kò sí kí ni kò sí ní ránbẹ́ ọlọ́sìn lè fi lè kàrí sókó àná wàlà rọ́bà ìwádìí من أحد الشريكين أو شركاء على الآخر فهذا تكتب في شفاعة من الجماعة نعم وبتني هو أن يكون اختلف في الدار الصغيرة إلي كيكي كي يراك المفرد والحمام àbíléwẹ̀ ọ̀làhánótò àbíṣọ́ọ̀bù lẹ́nu ọ̀sán àbá ọkọ̀ léla torí pé ẹ̀wọ̀n ìta ló pọ̀ yẹn lè pín òun àbí tẹ́kẹ́wé yẹn tẹ́ ní gẹ̀ẹ́ kálukú mọ́ tó gba bí tẹ́tẹ́ ń plọ̀t ṣùgbọ́n ṣọ́ọ̀bù kan náà ní torí pé àyè ẹ̀kẹ́rẹ́ ẹni wà látọ̀jú kò kí kìsímọ́tò kìsímọ́tò ìjìbá kátólà fi ká pé nípa ìdẹ́dẹ́ kìí sọ̀rọ̀ ìyàfáwé فالمشهور في مذهب الإمام أحمد عدم جواز الشفعة فيها الإمام أحمد ní تو كده بقى الشفعة ò lè ṣe لما روى أبو عبيد في الغريب أن النبي صلى الله عليه وسلم قال لا شفعة في في ناء ولا طريق ولا man munkiba abi ani anabi ni kò sí ṣùfọ́à níbi kíni níbi gbangba ta tó kéré àbí fi ọ̀nà àwọn ọ̀tá tó kéré báyìí ní máa bá mọ́dún pé kò sí ṣùfọ́à nítorí lápá náà bí sọ bẹ́ẹ̀ واختار هذا القول ابن عقيل ابن عقيل هنا وفاء حنابلة àti mọ́mù ìjáwódí wọ́n gbà pé tí mọ́mù amọ́dù sọ ìbò ṣe rí pàtàkì yóò dé ìbùn tẹ́mi àti mọ́mù tẹ́mi rà wà ṣe ìfúnná abdulrahman sáàdì ẹni lè mú mi àkpár fi kókó ti ṣùfà ẹni torí pé náà torí pé ọ̀rọ̀ tó wá ń pa ṣùfà ọ̀rọ̀ tó pé أنه ولما روى الترمذي والنسائي موصولا ومرسلا عن ابن عباس أن النبي صلى الله عليه وسلم قال الشريك شفيه في كل شيء نعم عفوا كنا نعلم ما أمر يسوع إنما أمر يسوع كني أني لا شوف عفوا كل شوف واحد أنا باتي فورا معلش أو إمام أبو بن كلاكا أتفو أنت مكلا ذلك muhammadu ní tó bá ti kẹ́rí pẹ̀lú gíní pẹ̀lú ṣùfàmẹ́ nípa pẹ̀lú wà bàbá imam abu hanifa imam abu hanifa àti imam muhammadu náà fi ìdá rìwáyà ilẹ̀ ọ̀rọ̀ méjì imam muhammadu ní ẹni tún lọ́rọ̀ mi nípa pé ṣùfù àná wà ń bẹ̀ fi hádìrì amúkẹ́lẹ́pẹ́ ọ̀dọ́yẹ̀kọ̀ láwọn àyè tó kéré yìí náà ṣùfù àlẹ́ ń bẹ̀ kọ́lá bí ó yẹ pé bẹ̀rẹ̀ ìṣẹ̀lẹ̀ kan ní kátólàsì ọ̀tọ̀ mi ìtàlẹ̀ kan kátólàsì ẹ̀tọ́ kù ní ó pọ̀ ní kálukú lè mú tiẹ̀ kí ló jẹ́ máa bára ń jà tẹ̀jọ́ ń kọ̀ntúrò ẹ̀ yẹra ní kíkọ́ tó ìjìbá rèlédé tó bá ń jà alẹ́ tó láti ọ̀pá ń jà sí ẹ̀yìn márùn ẹ̀ twenty tí wọ́n lé tẹ̀ kó ní kíní kẹ́pin alẹ́ tó láti ọ̀pá tí wọ́n lábá pọ̀ ẹ̀yìn tó ní alimam ahmed tọ́kú ní èyí tó kéré yẹn ṣùfọ́ lè lọ́mẹ́ ṣùgbọ́n ọ̀rọ̀ ti alimam abu hanifa tí mọ́mú abẹ́túnẹ̀ tó lọ́rọ̀ mi lórí ẹ̀ ó ní pé ní ṣùfọ́ àlẹ́yàn tó rí pé àwọn ẹ̀rí tó sọ ń pa ṣùfọ́ à kò mọ ọtọ bí nǹkan yóò ti pọ̀ tó kátó lè ṣe kíni kátó lè ṣe wọn ẹlẹ́ẹ̀kejì yìí náà ọ̀pọ̀lọpọ̀ àfáàfù sí ilé ọ̀pọ̀lọpọ̀ àfáàfù sí ẹgbẹ́ kò síbi tí ṣùfà ti lè wáyé ní ìlànà ṣùfà sábà tó ti bí ìfẹ́ láti dọ́ra rẹ̀ ṣàràtà nítorí nítorí yẹ kí ṣùfà wáyé rẹ̀ pé ibi ìbáṣepọ̀ ó bá máa fàjà lórí ẹ̀ sábà ti jọ ní ẹ̀kan yọrù tí ẹ̀fẹ́ jẹ́ ń ta èmi fẹ́ ta pé tèmi ẹ̀tọ́ yẹ kọ́ yọjú náà ní ẹni tó yẹ kí ni tọ́jọ́ ní náà lè yẹ kó ta fún kọ́mọ́dọ́gbọ́n láti gbé fún ẹlòmíì ẹlòmíì.

lẹ́lẹ̀ fàmíra so eléyìí yóò sọ yóò kọ́ àmọ̀ pé ṣé fún àlewọ́ gbogbo nǹkan kódà kó lé kíní ó kéré adítorí kí wọn fi ṣe lófin torí ìnira tó lè mọ wáyé níbi ìbábá ra ẹni nìkan torí pé ẹnu lè mọ́ kó ẹni mọ́ gbọ́ ara yín yé àtọ̀pẹ́ tó lẹ́tọ̀ọ́ kí àtàkùn tó wá fún ẹni tá a jọ ni. èyí náà tó bá bó ṣe fa ṣáàlà á tó máa kọ̀tún lórí àwọn àdéhùn tó wá ní abẹ́rẹ́ ní ìjọ mi abẹ́rẹ́ ọba sọ́nà àtàlá ti ṣe àlékún àgbóyé ìtọ́jú fún wa. وصلى الله وسلم على نبينا محمد وعلى اله وصحبه وسلم. الحمد لله رب العالمين والصلاه والسلام